ìdí jẹ́ wòlí nánú so látara délé yìí ọlọ́wọ́ bá alikọ́lá ó ní wọ́n mọ̀ wá sọ pé haulahi adalluna àwọn tó rí Allah subhanahu wa ta'ala àwọn ni wọ́n sọ wánu fa'atihim fa'atihim adhaban di'fa dákun mọ́sàbá wa dọ́gbù yà wọn sẹ́wọ̀n pé ìkara ẹni yóò máa ó ti mọ̀ wọ́n ti wà nù yàrá ẹ̀yìn àwọn ọlọ́run àwọn èyí tí wọ́n ṣe wá báyìí bá ṣe wà yìí dákun bá wa jẹ́ kí tí wọ́n tún ṣe kí ni tí wọ́n tún lékún ẹ̀yìn fàtí ìhìn jẹ́ ìfán minan nar báwa fún wọn ní ìyà àdìpẹ̀lẹ̀ ìyà nínú náà ọlọ́ọ̀bá àdìpẹ̀lẹ̀ lọ́wọ́ sọ fún wa pé qala li kullin di'fun walakin ẹjọ jẹ ìyá dọ́gbùn náà ni so eléyìí Allah subhanahu wa ta'ala in ṣe dédé aya tí Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú súra tá ń kà lọ pé wa yawma yahshuruhum wa ma ya'buduna min dunillah ọjọ́ gbídà al-qiyama ọjọ́ tí Allah subhanahu wa ta'ala dìde àti gbogbo àwọn tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn Allah subhanahu wa ọlọ́jọ́ gbé wọn wọn dìde eléyìí àwọn màláíkà àwọn ànábì Ìsá àti ànábì Ìsá àti Uzayr so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àwọn àyàtà ka fúnra wa síwájú yìí àwọn àyà yìí náà ń tọ́ka pé àtàwọn ẹlòmíì náà táwọn èèyàn ń jọ́sìn fún so àwọn sọ fúnra wa síwájú ike inú àwọn táwọn èèyàn ń jọ́sìn fún ìrìnyàn mẹ́ta ni ẹni tí ó mọ ẹni tí ó mọ ọmọ ẹsẹ̀ ń bẹ̀ ẹni tó jẹ́ pé ní tí ẹ̀ náà mọ́ àmọ́ kò ní ká máa pe òun kò ní ká mọ́ ìran ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìran àwọn tó jẹ́ pé nígbà táwọn náà wà láyé àwọn gangan fúnra wọn àwọn náà ni wọ́n ti ń pèpè lọ sí irú bẹ́ẹ̀ àwọn náà pè àwọn yẹn lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Amada Tijani gẹ́gẹ́ bí Ibrahim Iyas àwọn yìí nígbà tán wà láyé ń bẹ nínú àkọọ́lẹ̀ wọn tó jẹ́ pé àwọn gangan fúnra wọn ni wọ́n ń pèpè lọ sí ibi kí ni wọ́n ń pera wọn wọ́n ń fira wọn wí Allah subhanahu wa ta'ala fáwọn mùrídìí wọn wọ́n sì ń sọ àwọn nǹkan tó jẹ́ pé kò sẹ́ni tó lágbára lórí ẹ̀ láti ṣe àyàfi Allah subhanahu wa ta'ala so látara bẹ́ẹ̀ òun náà làwọn mùrídìí wọn ló fi di pé kíni ló Allah subhanahu wa ta'ala gbogbo àkọọ́lẹ̀ táwọn ìyá ti sọkalẹ̀ ẹ́ gbogbo àkọọ́lẹ̀ táwọn amẹ́rin ti jáde sọkalẹ̀ àwọn wòlíì wòlíì eríṣiríṣi gbogbo tí wọ́n sọkalẹ̀ fáwọn mòrídìí wọn àkọọ́lẹ̀ òun náà ló fà á tó mú wọn tó fi bá pọ̀sẹ̀ yóò ní ìyá bẹ́ẹ̀ èyàn bẹ́yàn bá wà nǹkan yóò máa bèèrè lọ́wọ́ ìyáàṣì èyàn bẹ́yàn bá bímọ yóò fọ́sọ ìyáàṣì yóò fi kọmọ rẹ̀ lọ́rùn kọ́dà àwọn kíní ní ta kọ́kọ́ fún oṣù fọ́sọ ìyáàṣì ó sì fi sára kọ́kọ́ fún àwọn haúsá subhanallah tó bí wá jẹ́ pé wọ́n wá bá débi pé bẹ́yàn bá bú ànẹ́bì lẹ́gbẹ̀ẹ́ lómi inú wọn èyàn kọ́dà kò tiẹ̀ ní túnú kankan lára rẹ̀ ara rẹ̀ tiẹ̀ níbò máa sọ àmọ́ tẹ bá fẹnu kẹ bá fẹnu tẹ bá sọ̀rọ̀ kan nípa Ibrahim Inyas Ibrahim Inyas ṣe báyìí wọ́n ṣe tán láti pariwo ń tọ̀ wọ́n ṣe tán láti bá ro ń tọ̀ ń jà látara pé kíni látara pé ó fẹnu kan ó fẹnu kan ẹni tí láti wájú wọn ìbẹ̀ inú àkọọ́lẹ̀ inú àwọn ọ̀rọ̀ tí Ibrahim Inyas sọ inú àwọn ọ̀rọ̀ tó kọ lónìí ákàdí ẹ̀ fúnra bẹ́ẹ̀ káfílẹ̀ mọ́ kí làwọn gan fúnra wọn kí ló sún àwọn mùrídìí wọn débi tí wọ́n wá ń ṣe yìí ǹjẹ́ àwọn àwọn yìí àwọn Ibrahim Inyas àwọn mẹ́rin ìjà ní jẹ́gbà tán bẹ́láyé ǹjẹ́ àwọn náà ní àbí wọn níbẹ̀ Ibrahim Inyas ó ní innal ladhina khadamuni nalu iná lẹ̀dínà kádàmú ní náàlù ó ní dájú gbogbo àwọn tí wọ́n sì ní gbogbo àwọn tí wọ́n ṣe bọ̀ yìí sì ní ó ní gbogbo wọn tẹ́ rí hun náàlù muradahum gbogbo èròǹgbà pátápátá òun náà ni wọ́n rí gbogbo tí wọ́n gbà lérò gbogbo tí wọ́n wá pátápátá òun náà ni wọ́n rí sa'adatun wa malun ó ní wọ́n ṣe rí ire wọ́n rí ere wọ́n sì tún rí dúkìá gbogbo àwọn tó ṣe kíni gbogbo àwọn tó ṣerú sí hun kò tí parí síbẹ̀ o tó gbọ́dọ̀ bá mẹ́lẹ̀ ní fi ó ní àájú alókùrú mẹ́ ó láwọn tán sí òun ẹbí wọn ṣe kídímọ́ fún yàn ẹ̀yìn bá àwọn tán bá pọ́sọ àwọn tán bá sí gbá tán bá sáwó Ibrahim yá sí wá ní waman yuhibbuni waman yarani ó ní gbogbo ẹni tó bá wá fẹ́ràn mi waman yuhibbuni waman yarani ẹni ní ẹ̀sìn báwọn ìsìnkẹ́ bá Allah subhanahu wa ta'ala sọ pé jannatul khuld ẹ́ ṣe àlìjánná gbére Ibrahim Niass òun náà wá fi rinlẹ̀ pé ẹni tó bá fẹ́ràn òun ẹni tó bá fojú ara rẹ̀ rí òun báyìí fi jannatil khuld bila buhtan ó ní yóò wọnú àlìjánná tí ti gbé inú àlìjánná yẹn láláìsí irọ́ irọ́ kò irọ́ ní rúkùnù min arkani iman tó fi wá di orígun kan nínú orígun iman tó fi wá jẹ́ pé tó bá ti fẹ́ràn rẹ̀ pé bí mujaradi hubbihi ó kan fẹ́ràn rẹ̀ lásán àbí mujaradi ru'yati abókan rí lásán ó ti wà ní janna ó ti gbére kọ́lá anábì sallallahu alaihi wasallam anábì òwí bẹ́ẹ̀ anábì òwí bẹ́ẹ̀ ẹ̀yìn ìfẹ́ anábì sallallahu alaihi wasallam ẹ̀yìn anábì lọ papọ̀ mọ́ bẹ bá fẹ́ràn mi ẹ̀yìn ẹ máa tẹ̀lé lánàá anábì sallallahu alaihi wasallam ìfẹ́ anábì ni àbíkájẹ àwápá ará nàbí sallallahu alaihi wasallam gan fi múra nàbí ó sì wá ti wá di pé ojú wa kọlifá ìfàlì jẹ́nà ilé yóò rí bẹ́ẹ̀ o ajẹ́ pé tó bá yẹ pé bó ṣe rí nù ajẹ́ pé àwọn Abu Jali ẹ̀ wọ́n wà ní àwọn tó wà jẹ́nà àwọn Abu Lahabi wọ́n wà ní tó wà jẹ́nà àwọn Abu Talib wọ́n wà ní àwọn tó wà jẹ́nà àwọn àwọn kèfèrí wọ́n wà ní àwọn tó wà jẹ́nà nù nítorí pé kí ni nítorí pé wọ́n rà sallallahu alaihi wasallam ànábì wà wí bẹ́ẹ̀ bóun àjẹ́ pé ipò rẹ̀ tún ṣe kíni lẹ́wù jẹ́ tún ṣe kíni ó tún gbọ́wọ́ kan sókè títà nàbí sallallahu alaihi wasallam lọ́nà ìtumọ̀ rẹ̀ lélẹ́yìn kò sí wàá parí síbẹ̀ kọ́dà àwa tá à ń wá ń sọ pé kò rí bẹ́ẹ̀ ó tún ibrahim yaz ó ní if indani khalifatu tijani ó ní tó jẹ́ ni pé èmi làró tijani ìnàní khalifatu tijani ẹ wá wò nísìn wọ́n tó járò lè tijani bẹ́ẹ̀ bá rí ọ hmm, bẹ́ẹ̀ bá fẹ́rẹ̀ wà lìjẹ́ náà ayẹ́pẹ́ ti tijani jù bá rùn àbí ní sọ́nà kọ́ọ̀nù ìnàní khalifatu tijani tó jọ́rọ̀ mi ó rí báyìí tí mo fi ní ipò tó ga tó báyìí nítorí pé mo jẹ́ khalifa fún tijani ni ẹ́n mawhibatun min ahmadi adinani eléyìí ẹ̀bùn ni ó ní ẹ̀bùn kan ni tó yẹ pé látọ̀dọ̀ kí ni látọ̀dọ̀ anabi sallallahu alaihi làwọn ti gba ẹ̀bùn ẹ̀wùn kan anábì tẹ́ gbẹ̀mù lọ́dọ̀ rẹ̀ anábì ò sọ fún pé wọ́n máa yóò híbù ní wọ́n máa yàrá nípa anábì tẹ́ gbẹ̀mù lọ́dọ̀ rẹ̀ anábì ò sọ pé ẹni tó bá rí mi àbẹ́ tó bá kàn fẹ́ràn mi lásán àlìjánnà ti ṣe kí ni ó ti dẹ̀tọ́ fún so ó tó wá sọ síwájú ó ní man shakka fi dha fa ara wa asma'u ó ní wọ ẹnikẹ́ni inú yín tí máa wá fa ara wa asma'u kẹlẹ́mọ̀ pé ìrìn yìí ò ìrìn ó ní mọ̀ ṣákà fi ìdà ẹni tó bá ṣe méjì lórí pé béèyàn bá rí mi béèyàn bá mi ẹ̀yìn àbíyàn bá fẹ́ràn mi pé wà àlìjẹ́nà yóò ṣe gbé inú àlìjẹ́nà ó ní mọ̀ ṣákà fi ìdà ẹni tó bá ṣe méjì bẹ́ẹ̀ tí a ń pé iye méjì ló tún sọ ọ̀gán tí wá kó nú iye méjì bá wá nírọ́ nípa nípa ó tó bá tún ṣe méjì tó kà ṣe méjì bẹ́ẹ̀ lásán ó fa ara wa asma gbogbo ẹ̀ ní rí o wà á sì máa owó gbogbo ẹ̀ ní sí gbọ́ máa gbọ́ gbogbo wa sí gbọ́ tó bá wà gbogbo tó bá wà kó máa gbọ́ ìpè irọ́ pa torípé anabi sallallahu alayhi wa sallam anabi yóò kúwa lọ sí gbogbo àwọn kan anabi yóò ti tàtó máa rè máa rè síwájú anabi sallallahu alayhi wa sallam lọ ni ó ní fa'ara wa asma'u ó lóun rí òun sì ń gbọ́ min haythu la yara al-fata wa yasma'u lọ́nà tó yẹ pé ẹ̀yin kò rí ẹ̀lí gbọ́ ẹ̀wà oníṣẹ́ ó ti gbéra rẹ̀ kúrò nínú kíni ó ti gbéra rẹ̀ kúrò nínú agbọ́nrin èèyàn kọ́dọ̀ ó ti gbéra rẹ̀ sí ipò kan tó kọjá ipò anabi sallallahu alayhi wa sallam gbogbo àwọn nǹkan báyìí ń bẹ nínú àkọọ́lẹ̀ wọn tí wọ́n ń sàpè mọ́ra wọn rẹ̀ tí wọ́n ń sàpè mọ́ra rẹ̀ mọ́ra wọn tó jẹ́ pé tá a bá lọ wò ó á rí i pé ìfigagbága pẹ̀lú Allah subhanahu wa ta'ala ni ó dẹ̀ rí gbogbo àwọn nǹkan báyìí ẹ̀sùn gbọ́ orin míì tó kọ́ ó tún sọ ní orin míì ó ní qad khussani bil ilmi wat tasrifi qad khussani bil ilmi wat tasrifi ó ní wọ́n dá mi sàlẹ́sà بالعلم فلومة يعني الله سبحانه وتعالى أن يدعون ثلاثة فلومة والتصريف أتي ما داري ìmọ̀ darí ayé àtẹ̀sọ́rẹ́ ká máa darí àlámàrí gbogbo ayé ẹ̀ ó ní ìǹkúlùtòkún yẹ̀kún bìlà tẹ̀sọ́rẹ́ ìfì tí n bá sọ pé kí nǹkan orí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ láláì sí ká lọ kábọ̀ mbẹ́ bìlà kò sí sọ́fà nọ̀rọ̀ قالوا ان كن أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون gbogbo kún fàyẹ̀kún ni ẹ̀yẹn kọ́lá ànábì òní lọ́dọ̀ ànábì ó àwọn èèyàn wọn bá nàbí sọ̀rọ̀ láwọn ànábì gan fúnra rẹ̀ ń bẹ àdúrà ń bẹ lọ́n fúnra rẹ̀ ni ẹ̀yìn Allahumma ayini ala dhikrika wa shukrika wa husni ibadatik gbogbo àwọn àdúrà àwọn nàbí àwọn àdúrà yàtọ̀ rasul tá a máa rí wáyé pa nàbí bá ní kún fàyẹ̀ kúnnù lọ́wọ́ ni ṣé yóò yóò kàn máa ní nǹkan wọn ṣe yóò máa ṣe náà ni àmọ́ nàbí sallallahu alaihi wasallam òun náà máa bẹ Allah subhanahu wa láti fi kọ́ wa pé Allah subhanahu wa àwa náà gbọdọ̀ máa bẹ́ẹ̀ ni àmọ́ Ibrahim ni òun bá tiẹ̀ débi pé ó ní kọ̀dí kó sọ níbi ìlànà ìwọ̀ tẹ̀sùrí wọ́n ti sàmì lẹ́sà pẹ̀lú pé kíni pẹ̀lú mà àti kí n máa darí gbogbo ayé kó máa darí gbogbo ayé ẹ̀ ó ní ìǹkúlùtò kún yẹ̀kún bì látẹ̀sùrí ìfì tí n bá sọ pé jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ yóò sì máa jẹ́ bì látẹ̀sùrí ìfì láláì ní lọ kábọ̀ nú ìsìnkú bẹ́ẹ̀ dọ̀la sẹgbẹrù wa yìí náà nísìnyí sẹgbẹrù wọn ní wàrà kan bẹ wọn ní wòlíì kan bẹ tó máa ń pè ní yawmun yawmun la yawmayn kí ni túnmọ̀ rẹ̀ náà ni pé tó bá lóun fẹ́ lọ́dọ̀ ọlọ́run kò ní ní nǹkan gbọ́dọ̀ ṣe kìí sọ díjọ́ kejì yawmun la yawmayn ṣùgbúrú àwọn nǹkan wọ̀nyí ìgbẹ́rùgbárí ìtayọ àlà ìgbéra ẹni sípò tó yẹ pé ni ànábì ọlọ́run ọba àlekẹ́ ọlá gan kò gbéra rẹ̀ sípò rẹ̀ ó tún wá sọ pé ẹ̀dùn ọwọ́ tó tó síwájú ó ní láàkín náà ni takhasuhu wakila ó mo kàn mú Allah subhanahu wa ta'ala lẹ́ni kí ni lẹ́ni aláfara tì ní mo mú ní wakil mo lẹ́ni tẹ́ ò fara ti ta'adduban mo kàn ló ládàbí pẹ̀lú Allah subhanahu wa ta'ala ni mo fi pọ́n alẹ́ mi ẹwọ̀n kan báwọn ó ní wọn kàn fara ti ọlọ́run kó nǹkan fi pọ́n alẹ́ ni ìdúbà ẹ̀ náà ni pé kò nídìí Allah subhanahu wa ta'ala ẹ̀yìn ta'adduban mo kàn ló ládàbí pẹ̀lú ẹ̀ ó náà nìkan tí mo ṣe mu àwọn náà mọ̀ tó máa rú èdè nínú Yorùbá náà ẹ̀dì báyọ̀ nísìn mo kàn sàpọ́nlé yín ni o ìdí mo ṣe mo kàn fi sàpọ́nlé yín ó túmọ̀ pé normally kìí ṣe tó yẹ kí n ṣe ẹ́ lákìí takasuhu wakila mo mú ní kíni mo mú ní wákìl aláfẹ́n tí máa fara sí tààdùbà ní nítorí pé mo kàn fi kíni mo fi lo ládàbí pẹ̀lú Allah subhanahu wa ta'ala ni fàktàrà ní khalila nígbà tó náà ti wá rí pé mo lọ́dàbí pẹ̀lú òun fàktàrà ní khalila òun náà wà mú mi lọ́rẹ̀ ayò ẹwọ̀n kan gbogbo àwọn báyìí tíra pọ̀ àwọn tíra pọ̀ lóríṣiríṣi tó jẹ́ pé a ti rí gbogbo àwọn tíra yìí ẹ̀tì báwọn níṣẹ́ nínú àwọn tíra Amada Tijani tó ṣe wọ́n pè tíra kan ní al-Kibritul Ahmar nínú àwọn tíra rẹ̀ tó jẹ́ pé orin àwọn tíra orin ni ni ó kọ síbẹ̀ nínú àwọn orin nínú àwọn ẹ̀yà tó jọrú báyìí so kí n fún wa nítorí pẹ́lú mi kẹ́lú mi lè má máa rò pé àbí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àbí nǹkan tó fi parọ́ máa ní inú àwọn tíra tó kọ tó jẹ́ pé a ti rí ògbúrú àwọn nǹkan báyìí lérí ti ti ń bẹ́ wọ́n ń pe tíra kan ní káṣífù ilbas àǹfẹ́ ìdọ́tí lẹ́kàtìmí abil abbas wọ́n ń pe tíra rẹ̀ kan ní eh, albayan watabiyin ani tijaniyati watijaniyin inú àwọn tíra rẹ̀ tó kọ ni so inú àwọn tíra rẹ̀ tó ni ah, asiru al-akbar wa nuru al-abhar gẹ́gẹ́ náà ni ó tún wá ní àwọn dawawin ó ní àwọn diwan tí wọ́n gbé àwọn àkójọpọ̀ orin lóríṣiríṣi ẹ̀tìbá oníṣìí gẹ́gẹ́ bí nuzatul asma wal afkar fi madihil amin wa ma'anin mukhtar so àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tíra rẹ̀ jẹ́ pé gbogbo àwọn tíra wọ́n sì mọ̀ gbogbo àwọn tíra yìí àmọ́ tó bá jẹ́ pé gbogbo àwọn àfa àwọn èèyàn kan máa ní ká máa dárí lásán ká máa fòsókè lásán pé pé ká máa kọ́ nígbà tí èèyàn ń kọ́ yẹn lè kéwú ẹ máa kọ́ wọn kẹ́ máa tú fún wa kẹ́ wá wo èèyàn tí ó kù bẹ́ẹ̀ ẹ̀yìn tó gbégbé gbogbo yẹn náà ní nǹkan yóò ní bálàká ìlara rẹ̀ yóò bálàká ìlara ẹlòmíì yóò bá bẹ̀rù ọlọ́run lára ẹlòmíì tí ó wá wò pé á ah, ìbẹ̀lẹ̀ ń gbé mi lọ yìí yóò sì sápadà ẹ̀ní rí mi àmọ́ nítorí pé kíni torí pé gọ̀ọ̀rọ̀ yẹn wọn ò mọ nǹkan kan wọn ò sì kíni wọn ò sì tú fún wa òun náà ló fà tó jẹ́ pé tán wá ń túmí fún wa wọ́n máa wá bu aṣọ ara wọ́n mọ̀ bù máa sọ pé èé tí n táwọn wí tí n táwọn sọ lẹ́nu ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tí amọ́lá ti já táwọn Ibrahim Niyas àti táwọn ti já ní wí nínú ìjà ní màání ẹ̀ǹkẹ́ bí àlẹ́ Al-Harazim ti gbà á lọ́wọ́ lọ́wọ́ láwọn nǹkan tó lágbára tó lágbára tó wì gbogbo ẹ̀ náà làwọn ọmọlẹ́yìn wọn rí táwọn náà fi wá ń ṣe kíni táwọn náà ya Sheikh Ibrahim gausun lilwara agis ni bi gaisika wal munatan fil karam àwọn náà ti rí gbogbo tán sọ kalẹ̀ ni ló fi wá di pé ó ma wá pè wọ́n pé ya sheikh ibrahim mo pè wọ́n sheikh ibrahim gáúsùn lè wàrọ̀ ìwọ́ tó ma gba gbogbo ẹ̀dálà àgísìn ní ìdígẹ́ ìfìkà wá gbà mílà pẹ̀lú gbàlà rẹ̀ wọ́n lè múná tẹ́ǹfìl karọ̀ ádáadáa ìgbò ìrúngbà ti bẹ lọ́kàn mi kò fi ẹjẹ́ nsúmá ìrún súnmá látara pé mo fẹ́ digbá mo fẹ́ dàgbà kò jẹ́ nsúmá ìrẹ́ ibrahim yá sí wá gbà mílà so irú eléyìí oníṣẹ́ tó bá díjọ́ gbídà kìyàmá so ó dájú pé gbogbo àwọn wọ̀nyí wọ́n wà nú àwọn tí wọ́n jọ sí pèlè ara wọn ni pẹ̀lú àwọn mòrídìí wọn ó dájú bẹ́ẹ̀ nítorí pé àwọn ni wọ́n pèpè lọ síbi irú nǹkan báwọn wọ́n jọ sépèlé ra wọn ni àwọn yóò sépèlé wọn ni àwọn ilé ìlú sọ fún wọn pé tọ ẹyin wà láyé ni tọ́láwà kalẹ̀ wà láyé ní sáàsán pé sáàsán táà ń tako tí wọ́n ń pe ara lọ síbẹ̀ ìwúrọ̀ àwọn eléyìí náà ni ẹ̀yìn àgbọ̀dọ̀ Islam inú nǹkan tí ń bẹnu májẹ̀mú di ẹni Allah subhanahu wa ta'ala tó gbé tó jẹ́ pé ẹ̀sìn ó fi wọ́n fi bí wá iṣẹ́ tá a bá wọ́n bí wá láburú tá a bá ṣe wọ́n sì máa kọ́ ládàá kalẹ̀ fún wa inú rẹ̀ náà ni àlàákìlù wa inú àwọn kíná korúkọ rẹ̀ ṣòrótò taklif inú wọn náà ni àlàákìlù wa làákàyè wa èyí ní làákàyè síwájú kọ́lọ̀ ọba rẹ̀ kẹ́ló tó sọ pé ó ṣẹlẹ̀ yìí ó sì jìyà rẹ̀ wọn lọ bá sọ pé wèrè kò sí dáhùn kò sẹ́jọ́ kan tí wèrè ó jẹ́ lórí àwọn nǹkan tó bá ṣe nígbà tó bá fi wà ní wèrè ẹnu máa jọ tí ó jẹ́ òun náà ni tó ti ṣe síwájú kó tó ya wèrè àmọ́ tó wá jọ ní lójú òun náà ni pé lọ́dọ̀ àwọn súfí ẹ̀yìn ìtàwọn ó kọ́kọ́ yọkú lára rẹ̀ síwájú kó tó di súfí òun náà làákàyọ̀ òun làákàyọ̀ òun ló kọ́kọ́ sọ mí ti làákàyọ̀ rẹ̀ síbì kan ẹ̀yìn ó wà wà níwájú ṣéwù rẹ̀ ẹ̀yìn kàlìmáyìí ti bẹ́ẹ̀